ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اتبع بدعوته إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí àkẹ́rà wa pẹ̀lú kíkí eléyìí tí ó lóore jùlọ tí ẹ̀ máa ti kíyàn lórí ilẹ̀ eléyìí tí àbí ìtàtún máa fi kíra wa kódà bí èèyàn máa kíkí kan tó bá tiẹ̀ mọ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá ti jálè kíámà kò sí kíkan tí ó já tẹ̀wọ́gbà tó dàbí kíkí ìkẹ́ àti àánú àtọ́rí ajẹjẹta kó máa bá gbogbo wa abẹ́ Allah subhanahu wa ta'ala alákójọ mọ́sàfihàn àti tiwa sínú alùsàlám fi yàrá kíámà àlẹ́bí yìí náà yẹ̀dẹ̀ wúrà jannata dára sàlám àlẹ́bí wọ ilé ìkẹ́ ọláìsí méjì rẹ̀ ọlọ́run kí àwọn tí a dìjọ wà ní fídíò láìpẹ́ abẹ́ alákójọ ọba tí ó lọ́tì gbé náà lọ́tì tó wá káwọn. ọba tí wàá fanú ẹ̀ tó fi kó wa jọ pẹ̀lú àwa tí àdìjọ ń gbọ́ra wa lórí afẹ́fẹ́ abẹ́nú àná lọ́nà àwa tí àdìjọ pàdé lọ́dún yìí náà ni kò jẹ́ ká dìjọ gbọ́ra wa lọ́dún tí ń bọ̀. mọ̀ṣẹ́ Ramadan eléyìí mọ̀ṣẹ́ lọ́kọ̀ okùn fún àwọn ọ̀pọ̀ rẹ̀ mọ̀ṣàjà ṣe lórí ilẹ̀ la hawla wala quwwata illa ni pé ǹjẹ́ fídíà tuntun ó rí i pé àárẹ̀ yìí kì í ṣe tó ń lè sọ pé gbà báyìí báwọn dókítà sọ pé ẹ̀mọ́ rẹ̀ lóògùn ìpẹ́ díẹ̀ o torí bó ṣe rí ẹ̀ sì kátà láti gbàwẹ̀ dókítà mùsùlùmí tó bá sọ bẹ́ẹ̀ fún abẹ́nita nígbàgbọ́ lórí ẹ̀ ṣe so tàbí arúgbó tí àgbà ti dé táwọn náà mọ̀ pé kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí ewé ò padà mọ́ a máa bẹ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ̀mí àwọn àdúgbò wa kó jẹ́ kó gbọ̀n lẹ́yìn lórí dáadáa gbogbo wa dákun kó jọ kó dáwọn náà lágbà àjẹ́ gbogbo ẹni bá fẹ́ kẹ́mi òun gùn ìgbà kan bọ̀ tí òfin lè gbà rẹ̀ mọ́ àtẹni tí o bá fẹ́ dàgbà lọ́yà kó wà á lálẹ́rí iná ìtì kú náà ó fi bí ẹ̀sùn ara àwọn ibùdó àbá ní àwọn àgbàlagbà ló ń bá rí al-sheikhul kabir wal mar'atul àwọn tí wọ́n fún aláwẹ̀ ló ń jẹ́ so bó ṣe jẹ́ pápá kan máa fa ka àwọn tí ẹni tí oyún ń bẹ nínú ẹ̀ tó tábà lẹ́yìn tó oyún tó ń bẹ nínú ẹ̀ ta ni kó ṣe kọ̀dọ̀ òun tó bá bímọ tán bí oṣù mẹ́fà tó tẹ̀lé àbọ̀dọ̀ kan tó tẹ̀lé tí wọ́n mọ̀nà bára wa wọlé yóò tún máa ṣe kí ni ó lè máa fọ́mọ lọ́yàn tó lè má ní kápá àtúntì lè gbà wẹ̀ yẹn kò lè gbà wẹ̀ nínú oyún nígbà tó bímọ ó fọ́mọ lọ́yàn ọ̀pọ̀ ń bẹ náà obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin yẹn sì ni àti inú oyún àtìgbà tó bá bímọ Allah subhanahu wa ta'ala máa ń ṣe lọ́rùn fún abẹ́yẹn gbogbo àwọn abiyamọ lọ́sàbọ̀ àṣẹnú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kó jọ kó jẹ́ kí ìjọ ọ̀kúnlẹ̀ kó jọjọ ayọ̀ fún wọn gbogbo àwọn tí à ń bẹ lọ́run ọmọ alálùbáríkà fún abẹ́nú àná ọlọ́run ọmọ àdánù ìtútù ojúmọ̀ sábà fi táwọn lọ́rẹ̀ gbogbo àwọn tó ti fún abẹ́nú àná ọlọ́run àwọn mẹ́rin àwọn ṣẹ̀ṣẹ̀ ìtútù jálẹ̀ láyé àti lálẹ́ kìámà àwa náà ọmọ làwa náà ṣe wá ní ìtútù jálẹ̀ fún àwọn tí wọ́n bí ìyẹn túmọ̀ yìí pé àwọn tí wọn ò gbàwẹ̀ yìí wọn fẹ́ fún yàn lóúnjẹ èyí tó nílẹ̀ ní pé nọ̀rọ̀ mọ̀tọ́n náà máa ṣe kí ni wọ́n máa sọ. kàmá já kábàrú zalika àni Anas bin Malik radiyallahu anhu gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbàwá ìṣiṣẹ́ àwọn sọ̀hábà ìbọn náà fàájú fáwọn èèyàn lóúnjẹ wọ́n fáwọn èèyàn lóúnjẹ náà wẹ̀ wọ́n fáwọn èèyàn lóúnjẹ lẹ́yìn kí ni lẹ́yìn àwẹ̀ ìtumọ̀ náà sọ pé ó pé bí àtúntò àm ẹni tí ń gbàwẹ̀ ìmà sàhó ìmà ìfọ̀ ìmà sàárì láfún yàn ní àbíkíni o. sòrí ìgbà tí Ramadan bá ti lọ sálẹ́fẹ́ fún lóúnjẹ òṣìṣẹ́ ìdájọ́ fún lóúnjẹ anásán mọ́lì kẹwọ́dẹ aláwọ̀ ìgbà tágbà dé tó dàgbà gan tí ò lè fa tí ò lè gbà wẹ̀ ó kó yẹn táàtì jọ aláwẹ̀ táàtì ló kó jọ ó sì fún lóúnjẹ lẹ́ẹ̀kan náà náà wà rè mí ni wà sáàdì abẹ alákòjú mọ́ta yẹn lọ inú Ramadan ni a fẹ́ fún yẹn ní oúnjẹ kì í ṣe lẹ́yìn Ramadan wallahu ta'ala alam. ìbéèrè kejì ni ah, tóbi ni tó bá sírí lẹ̀ tí ò borí rẹ̀ tí ó lè ṣe ó lè ka alukur'an ó lè ṣe tìlàwọ́ tó alukur'an. kò bá mú rárá tí obìnrin fẹ́ tìlàwọ́ alukur'an torí pé tó fẹ́ tìlàwọ́ yẹn ìbádà ló fẹ́ ṣe wà mí ṣòro tìlẹ̀ ìbádà binisbat al-mar'a nínú májẹ̀mú ìbádà fún obìnrin òun náà ní kíni sátẹ̀rẹ̀ àwòrán kó bo owó rẹ̀ hàdà fàdìtì fìbálẹ̀ kì torí wípé gbogbo àtàbọ̀ ń ka Al-Qur'an ẹ má jẹ́ ká gbàgbé o wípé àwọn màláìkà kan wà kiraman barara àwọn màláìkà táwọn náà fẹ́ wá máa gbọ́ Qur'an wàsàkínà alladhi tanzilu ma'a Al-Qur'an àti ìfàyàbalẹ̀ tó máa ń sọ̀kalẹ̀ pẹ̀lú Al-Qur'an fún tó dá fúru fẹ́ obìnrin bẹ́ẹ̀ òun náà ní kó ṣe kí ni kó bo orí orí nìkan kọ́ ni kó bò gan tó ti fún tó dáa ju ìbádà ló fẹ́ ṣe kó bo gbogbo ara rẹ̀ òun ló fi ń dáa ju ló fi ń lọ orí so kò gbà kéèyàn ó wà ní òhò lóbìnrin tó gbogbo ara obìnrin alimara atu àwòrán hmm. ó wá sí ara lẹ̀lẹ̀ kò bá mu rárá ìjọsìn ló fẹ́ ṣe wà bínísì bá tẹ̀ rọ́jò lé àwọn alimara á orí bó ṣe kí ni kò bò gbogbo ara rẹ̀ wàlláhu ta'ala. Hmm, hmm, jazakumullah khair sáà ah, sáré fi eléyìí náà sí ah, ẹni tó bá wẹ ìwẹ̀ ah, sunna tí ò bá ṣe àlùwàlá kan wọ́n ní ṣé ìwẹ̀ yẹn ó wọlé. gásùlù àsúnan àwọn gásùlù lọ́wájúbà àwọn ìwẹ̀ ọ̀nà méjì tó pé sí nìyẹn ní ìmọ̀ ìwẹ̀ súnà táwa ní ìwẹ̀ súnà bá ń rí paasi bóyá ń gbà mí ni pé algaslo alẹ́dì mustahab tá a fẹ́ ìwẹ̀ jimá lápẹ̀júwe tòjì ìwẹ̀ ẹni tó wẹ̀ òkú lápẹ̀júwe àmọ́ àwọn àgbẹ̀ kan wà tá a mọ̀ wípé ìwẹ̀ ọ̀ranyàn ni bíi ìwẹ̀ jánábà ọkùnrin ìwé nifas ìwà haibọ ọ̀ràn yẹn làwọn yẹn so eléyìí tó jẹ́ wípé nínú májẹ̀mú rẹ̀ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ kò ní pé tẹkidimu àbọ̀ ìlòdò àmọ́ nítorí kéréke àlùwàlá ṣáájú àti káṣí sẹ́yìn ara ìwẹ̀ yẹn ní àlùwàlá wà so eléyìí tó dájú ní pé gbogbo ẹni bá fẹ́ wẹ̀wẹ̀ àwọn àwẹ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá bákan náà ni a rí i pé ìwẹ̀ jàǹdáza eléyìí tó ń wẹ̀ fún wa táwa náà máa ń wẹ̀ fún yàn àṣírọ́ tó ìyẹn ni pé tó kù bá kú nta àkọ́kọ́ máa ń ṣe náà ni pé tẹ̀kídìmù àárọ̀ rẹ̀ á ti ṣáájú àwọn oríkèéríkèé àlùwàlá ní tó bá lè mú un tá a fi ń wẹ ṣàlùwàlá fún ẹni tó kú kó tó di pa bẹ̀rẹ̀ sí máa da ìmísí lára àjẹ́ wípé àyà àwùlà ẹni tí ń sẹ̀mí òun ló kọ́kọ́ ṣe kí ni ló lẹ́tọ̀ọ́ sí jùlọ so abi allah kojọ ọmọ ṣàgbọn ọlẹ́mi lọ́jọ́ adam hmm. ọba allah ló ń gbà tó nímọ̀ jù. ìbéèrè tó kẹ́yìn ó ní bíi béèrè pé ẹ dákun ǹjẹ́ ó wà nínú súnà jù sọlọ sallallahu alaihi wasallam kí èèyàn máa tẹ̀lé kí èèyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí torí òun rí àwọn àfáà ní ìsìn láyé òde ìsìn tí wọn àwọn náà ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. naam alhamdulilayi dáwọ fọfọlọrun lẹ́ẹ̀kan sí ìtàkùn tọrọ àlékún tí àlékún ẹfọ ànàbọ Muhammad gẹ́gẹ́ bí atọ́kùn ṣe bèrè jazakallahu kulla khair a rí i pé gbólóǹtà ni wọn fi ránṣẹ́ ni pé sówà nù súnà wọn bá ń pè ní súnà ní adì yìí sallallahu adì ìyẹn ní ìlànà ọ̀nà àgbàṣẹ ní ayé títà ní tòjúṣe Allah torí pé gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí tá à ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ẹni tó lóore jù tá a fọ̀rọ̀ fún gbogbo sẹyìn ayé wa kọ́ṣe ọlà nàbà Muhammad àìdá níbi jíjẹ àìdá níbi mímu àìdá níbi ìdùnnú kódà tọba adẹ́dàbá múdàkejì wa tó gbogbo òṣèṣì wa kátó wa sọ pé mi ìbàdà ló fà sí Allah subhanahu wa ta'ala fi sọ fún anisọ́rọ̀ tàlà àbá àkùrọ̀ àbá pẹ́rẹ́ olùlàkọ́dé káàlẹ̀ làkún sí uswatun hasana kódà àwọn olùmọ̀ àtúmọ̀ tó wáyà yẹn pé àpèjúwe tó ga tó tóbi tó dára jùlọ ibi tẹ́ ẹ ti lè ẹ má wà níbòmí o hmm. ẹ má wà bí ọ̀dọ̀ rẹ̀ ló àwọn olùmọ̀ẹ́ni kí Rasulullah lọ́dọ̀ rẹ̀ àtàwọn wàlẹ́dínà àmẹ̀nú máa àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ torí pé àwọn èèyàn lọ́ba adẹ́dà pàfẹ́ẹ̀tì ẹ̀sìn lójú ayé wọn so ìyẹn túmọ̀ yìí pé ọgọ́rùn-ún dúpọ̀ àmẹ́bí wà nú ẹ̀mí àwọn tó sì jọ bá lò láàrin ọgọ́rùn-ún ọdún yẹn náà làwọn sàhábà àjẹ́ wípé tá a bá fẹ́ wá ẹ̀sìn pé nǹkan kan wà nínú ìlànà òjíṣẹ́ ọlọ́run ọgọ́rùn-ún ọdún tá àkọ́kọ́ wá sí nìyẹn ọgọ́rùn-ún ọdún kìíní tá ànábì wà ń bẹ̀ tó ṣíwọ́ ṣẹ́ ń bẹ̀ ọgọ́rùn-ún ọdún kejì tó tẹ̀lé ọgọ́rùn-ún ọdún kẹta khairul qurun àwọn sẹ́ńtúrì mẹ́ta ọgọ́rùn three hundred years títà ànábì wà nù ẹ̀ tábà lọ wọnú three hundred years yẹn títà ànábì látòjú ayé ànábì tó fi di ọgọ́rùn-ún ọdún mẹ́ta yẹn kò sí tẹ́ńpẹ̀ ní bẹ́ẹ̀ ayẹyẹ ọjọ́ òbí kò bá mú ẹ jẹ́ ká gbé yẹ̀wò síra wọn ká tiẹ̀ dá padà sí mẹ́ńtìkì ákílì ìyẹn ni pé ọpọlọ tó lálàáfíà ọpọlọ tó lálàáfíà là ń sọ̀rọ̀ yẹn sóyè wọ́n ní ọjọ́ orí èèyàn dín kù tún súnmọ́ sàárè tó kò ń ṣe tó mu so tó máa fẹ́ mẹ́rin wá fún wa wípé wọ́n bí anabi sallallahu alaihi wasallam wọ́n ní kí ló fà á tó máa fi ń gbààwẹ̀ ńjọ́ monday tó ti ó ní yẹ́wò mọ̀lẹ́bí wo ló tù ìjọ tí wọ́n bí mi ìyẹn ni pé yẹn o túmọ̀ pé ń celebrate ẹ o wọ̀ yẹ́wò mọ̀ bò is tù fi ìjọ yẹn ni wọ́n ṣe kí ni ni wọ́n gbóhùn dìde ni wọ́n sọ̀ndà nẹ́bí ọlọ́ kí lànà bí wọ́n ṣe ń jọ yẹn òun hmm. gbà wẹ̀ sọ́ọ̀mù so ẹ má jẹ ká ròyìn pé àbí kò lówó tó fi fún yàn lóúnjẹ kò sẹ́ni yẹ ọlọ́rọ̀ ìta tó tó ànábì wa Muhammad sọlọ ìkí àtọlọ ọlọkùnrin wa bá bẹ́ẹ̀ làwọn sọ̀hábà kò wá sẹ́yìn kan ò lè ya àfáà kó ló ń ya wòlíì kó ló ń ya sheikh tó lè tó àwọn wo àwọn sọ̀hábà ààrẹ yẹn kankan tó celebrate bá bẹ̀rẹ̀ nù wọn. torí pé ìjọ yẹn kì í ṣèjọ́ tá a fẹ́ sọ pé àwọn èèyàn ni wọ́n ń donújọ́ àwọ̀ sínú ìdùnnú àwa wáyé lẹ́ni tó sunkún wà náà fà wọlé àná yẹ̀bùkú òòrùn àwọn tí wọ́n wà yẹ̀dà hakul àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àwọn ṣe kí ni àwọn rẹ̀rìn àwọn àmọ́ ẹ̀bẹ̀ pé yawma nakhruju mina dunya wà náà sọ àwòlẹ́àna yẹ̀bùkún wà láàánú nàdà hakun. Hmm. ọba àdẹ́dà ò jẹ́ pé jọ́ tábà kó láyé táwọn èèyàn bá ń banú jẹ́ hmm. káwọn máa ṣe kí ni káwọn abẹ́ni tó máa hmm. dáná. so ìyẹn túmọ̀ yìí pé ìjọ yẹn ìṣèjọ́ tá celebrate kò sínú ìṣesí Islam bọ́rọ̀ kọ́ọ̀sì ni Yorùbá level Hmm. irun lásán ìkọ́sẹ̀ ìṣesí jàìlì hmm. ìṣesí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí òun ní kíni celebration of hmm. birthday pé ọjọ́ tí wọ́n bí òun kódà àwọn yàrá máa ń sẹgbẹ́ tì fún bàbá wọn kódà ẹni tó ti kú gan subhanallah gbogbo òṣèṣì ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ try láti gbìyànjú ká ṣiṣẹ́ lórí ẹ̀ wallahu ta'ala àlà. nísìnyí a máa